aláròye máa wí o. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Tinubu níbi àyájọ́ June twelve làbújá ọ̀rọ̀ kan tó ń jàròyìn nígboro àti lórí íńtánẹ́ẹ̀tì lásìkò yìí ni ti bí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ṣe kọsẹ̀ lásìkò tó fẹ́ wọ ọkọ̀ ológun tí wọ́n fi ń gbé àwọn ààrẹ kiri fún àyẹ́sí. Si níṣe ni Tinubu ṣubú kòròbàtà tí bàbá náà kò sì lè dá dìde káwọn ológun tó ń tẹ̀lé tó sáré ṣèrànlọ́wọ́ láti gbé e dìde ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí ní pápá ìgbafẹ́ Eagle Square tó wà nílùú Àbújá olú ìlú ilẹ̀ wa ṣe ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọ̀hún níjọba ti yà sọ́tọ̀ fún ayẹyẹ àjọ̀dún ètò ìjọba àwaarawa ìyẹn democracy tí wọ́n ń pè ní democracy day táwọn èèyàn tún mọ̀ sí ayẹyẹ june twelve gẹ́gẹ́ bí ètò lẹ́yìn tí tinubu ti kọ́kọ́ bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ àkànṣe kan lórí rédíò àti tẹlifíṣàn láàárọ̀ kùtù ọjọ́ náà ó lọ sí pápá ìgbafẹ́ eagle square níbi tí àwọn àlejò pàtàkì pàtàkì àwọn aṣojú orílẹ̀-èdè àgbáyé àwọn olóṣèlú àtàwọn olórí ẹ̀ka ètò ààbò gbogbo títí kan àwọn òṣèjọba àpapọ̀ ti wà ní sẹpẹ́ fún ayẹyẹ náà tí orin àti ìlú lóríṣiríṣi sì ń bú jáde nínú ẹ̀rọ amóhùnbúgbẹ̀mù ibẹ̀ lẹ́yìn tí Tinubu dé tí wọ́n kéde rẹ̀ àwọn ọmọ ogun tẹ̀lé bó ti ń yan lọ síbi ọkọ̀ ológun tó fẹ́ wọ̀ láti ṣàfihàn rẹ̀ yípo àmọ́ kò sẹ́ni tó retí ohun tó ṣẹlẹ̀ lójijì ní Tinubu ta gọ̀ọ́gọ̀ síwájú bóyá ó kọsẹ̀ ni o tàbí níṣe lẹ́sẹ̀ rẹ̀ tà sí ó sì lè jẹ́ àìlera àmọ́ bàbá àgbàlagbà náà kò lè dúra rárá níṣe ló ṣubú kòrò bàtà sẹ́yìn ọkọ̀ tó fẹ́ wọ̀ ọ̀hún ń làwọn sọ́jà tí wọ́n yan tẹ̀lé bá tètè ṣùgbà rẹ̀ láti fà á dìde nínú aṣọ àlà agbádá funfun kìnìún tó wọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ti di ohun táwọn èèyàn gbà bí ẹni gba igbá ọtí lórí ayélujára àmọ́ iléeṣẹ́ ààrẹ ti ní kò sí bàbàrà nínú ohun tó ṣẹlẹ̀ sí Tinubu nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn ọ̀gbẹ́ni Ṣẹ́gun Dàdá ní bó tilẹ̀ jẹ́ pé ààrẹ Tinubu fẹsẹ̀ kọ ẹsẹ̀kẹsẹ̀ ni ààrẹ ti ṣaragírí tó sì tún bá gbogbo ètò lọ nínú àtẹ̀jáde ṣókí kan ló ti sọ pé ẹsẹ̀ ààrẹ wá tà sí nígbà tó fẹ́ gòkè sẹ́yìn ọkọ̀ ẹ̀yẹ níbi àjọ̀dún àyájọ́ June twelve Democracy Day ó sì ṣubú àmọ́ ẹsẹ̀ wọn kàn tà sí ráńpẹ́ ni kò pọ̀ lójú ẹsẹ̀ ni wọ́n ti ń bá ètò ayẹyẹ náà lọ bó ṣe yẹ kò sí nǹkan bàbàrà níbẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.